بسم الله حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر بي أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي لله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذا هدانا الله كالذي استهوته الشياطين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 أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítẹ̀síwájú ibi tí a bá tafsiru adé lánàá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún wa gbígbó ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá bá kádàrá ìjẹ́ mùsùlùmí má èyí tó ga jù nínú orí lọ́lọ́run bá ṣe fún èyí tó sì pé jù nínú ọpọlọ lọ́lọ́run fi jíǹkẹ́ nítorí pé gbogbo táwọn èèyàn bá ń pè lẹ́sìn lẹ́yìn Islam tí a bá gbé sí abẹ́ ọpọlọ tó pé kò lè wọlé lọ́lọ́run bá fi pe àkíyèsí wa wípé bó o ni yóò ṣe jẹ́ wípé n ta fọ̀rọ̀ ara wa gbẹ́ nígi àbí òkúta tá a lọ gbé àbí omi odò kan tá a lọ bù wá sínú ilé tó ipá wa náà la sí nídìí kúrò níbi tó wà tẹ́lẹ̀ wá sínú ilé bó o ni ó ṣe jọlọ tẹ́yà bá gbé sínú làákàyè náà yọ mọ̀ pé kì àfọwà Umar bin al-Khattab radiyallahu anhu àti àwọn míì náà nínú àwọn àtàrù míì taari àwọn lárúbáwá ṣáájú kí islam tó dé wọn a máa mọ òòṣà wọn wàá fi èso dàbínù tá à ń jẹ yìí òun ni wọn fi mọ ẹ rí i pé tí dàbínù ó dàbí gọ́ọ̀mù ló ṣe rí tó bá pọ̀ kì í ṣe gbígbẹ wọn o èyí tó bá ti ṣe kìíní dáadáa ẹ bí gọ́ọ̀mù ló ṣe rí tó bá pọ̀ wọn bá gun mọ́ra wọn ó ṣe mọ̀ nǹkan wọ́n wà á fi dábínú yẹn wọ́n fi mọ èrè so ẹni tó ní èrè òun níjọ́ ibi bá ń pa tí ò bá sí nǹkan kan etí ọlọ́run rẹ̀ ní ọ̀kọ́ rẹ̀ jẹ ọba tó yá yóò tún kán mọ́ ẹ̀jẹ̀ yóò fẹ́ kan jẹ́ tán nígbà bá tún bá tún rí mi màá sì padà sí mi ṣùgbọ́n bí ó ṣe rí tóun náà n ò sì tara ẹ̀ mọ̀nà pé nǹkan yẹn sọ́lọ́ lọ́lọ́fọ́ à ń pa kí iṣẹ́ àwa sí nínú Al-Qur'an wípé ṣé nǹkan tó yóò ṣàǹfààní bá a bá láàsìn kò kórìíra bá wa bá a láàmásìn kò láǹfààní kẹta tí ó ṣe fún wa báwo la wa mùsùlùmí ó ṣe wá sọ pé tẹ́ ń pè wá sínú táwọn ọmọ ọba yín ṣe torí pọ́lọ́ wọn ba ẹni tó pa wá láṣẹ òun náà ni kí ajúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ nìkan ọlọ́run má pèjúwe wọn wá ọlọ́run ní ọ̀rọ̀ wọn yàtọ̀ sí ẹni tálìjẹ̀nù gbé lọ sínú igbó sínú ilé òkú kò wá mọ ibi tó gbà débẹ̀ kò mọ ibi tí ó gbà padà ìwọ̀n ń gbọ́ táwọn èèyàn sọ pé lágbájá ò lágbájá nǹkan ń gbọ́ òun ni kò tó bá fẹ́ lọ bá wọn kò mọ ibi tí ó gbà débẹ̀ ọlọ́run ní bọ́rọ̀ àwọn tí wọ́n sọdún ṣe rí nìyẹn bọ́ ọ bá ń pè wọ́n wọ́n máa gbọ́ ni ṣùgbọ́n wọn ò ní tara ìmọ̀nà bẹ́ẹ̀ mi wọ́n fẹ́ ṣe ó tún rò bá mi gẹ́gẹ́ bí Abu Talib ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam anabi ní rẹ̀ Abu Talib sọ la ilaha illallah ìgbà tó wà lórí ibùsùn ẹ̀mí rẹ̀ fẹ́ sọ oníṣùgbọ́n òun ò fẹ́ yí ìlànà ẹ̀sìn Abdul Muttalib òun ò fẹ́ yí padà ṣèyẹ tó mọ̀ pé òun náà gbọ́ nǹkan ṣùgbọ́n àti ṣe kò rọrùn bẹ́ẹ̀ náà lẹni tí àjà gbé lọ nínú ilé òkú táwa ń pariwo rẹ̀ tí ń gbọ́ ṣùgbọ́n kò mọ̀ bí táwọn ohun ti wá dé pé yóò mọ̀ bí tí ó tọ̀ ọlọ́run fún alápèjúwe èèyàn ẹ̀wù bọ́lọ́run sì fi àpèjúwe tó jọra wọn kọ́rọ̀ bá lè yé wa ká lè mọ̀ wípé ẹni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà náà ni ó mọ̀nà kódà kan bíyàn nu ilé àfa kó o pé ìyá tó bí ọ àfa tù ni lóbìnrin nígbà tí wọ́n tún wá bí ọ tó ń lóyún rẹ ìgbà tí màmá rẹ ń tà wá àfù lọ́wọ́ o ni wọ́n bí ọ sínú kàábà bọ́lọ̀ bá ní òní jẹ́ mùsùlùmí kò ní jẹ́ mùsùlùmí bó sì ṣe pé inú ọpọ́n afá ni wọ́n bí ẹlòmíì sí inú ọpọ́n afá báyìí ni wọ́n bí sí bọ́lọ̀ ni yóò padà di àfa tí ó dẹni ọlọ́run tí ó dẹ̀ táwọn yóò máa tara rẹ̀ mọ̀nà kò sòrò fọlọ̀ ìdí yẹn tọ́lọ̀ ń fi fún wa ní àpèjúwe èèyàn ṣáájú wípé páàń pè é òun pọ́ńgbọ́n èyí ò túmọ̀ pé kó mọ̀nà gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀mí burúkú àlìjẹ̀nú gbé lọ nú ilé òkú tí wọ́n ń gbọ́ ariwo ṣùgbọ́n kò mọ ibi tó gbà débẹ̀ gbèlèǹda sí pé yóò mọ ibi táriwo yẹn ti wà àpèjúwe tọ́lọ́run ṣeun àpèjúwe tẹ̀mfílù rọ̀ ẹ̀ àpèjúwe tó jẹ́ kí nǹkan ó yéèyàn ni téèyàn ó fi lè mọ̀ pé àṣẹ ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ fi mọ̀nà òun náà ni ó mọ̀nà ẹ̀ tọ́lọ̀ bá sì ní kádàrá mọ̀nà kò sí nǹkan téèyàn rí kéèyàn ṣe làwa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bọ́lọ́run ṣe wá ní mùsùlùmí alhamdulillahi alladhi hadana li hadha alhamdulillahi alladhi hadana وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله عبرة تتما تفسير تتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ ogun aláyé ọba tó ṣe kó dùn ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá rí dọ́gbọ́n dé alkiyama abẹ́lọ́hun kó má yọ wá nínú ẹni tí ó kẹ́ níjọ́ náà bismillahir rahmanir rahim wa an aqimu s-salah wa an aqimu s-salah wattaqu wa huwa alladhi ilayhi tuhsharun ọlọ́run bá ti gbà wípé ń ta pààyín láṣẹ láyé ń bì ó náà nìkan jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí yín kò wá tí ilé fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ bá máa kírun wà ní akímù sọlá àti pé kẹ́ẹ̀sì máa kírun ta payín láṣẹ nìyẹn torí pé ibi ti wá ni pé wà umirna linuslima li rabbil alamin àṣẹ tí wọ́n pa wá náà ní ká jẹ́ mùsùlùmí kò sí ní tó kọ́ lọ́n pẹ̀lú tó pera rẹ lóbi jẹ́ pé ní alukur'an ọlọ́wọ́n bó ní iná lẹ́dínà kọlu iná nasara dájúdájú àwọn tí wọ́n pera wọn ní nasara ọlọ́wọ́n sọ pé òun pè wọ́n bẹ́ẹ̀ wọ́n pera wọn bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ tọ́lọ́hún ó kọ́ tọ́lọ́hún ọba sọ gbogbo ẹrú sin rẹ̀ tí ń ṣe tiẹ̀ náà ní mùsùlùmí lóbi jẹ́ pé bẹ́yàn bá bí ẹnìkan lé pé ṣé mùsùlùmí ni ọ tó bá lóun ò ṣe mùsùlùmí ẹ sọ túmọ̀ mùsùlùmí fún kẹ́ẹ̀tún wá tún béèrè yẹn béèrè pé ṣé ẹni tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fáṣẹ ọlọ́run ní ọ́bí tó bá ti lóhun èé ṣe tọ̀ ẹ̀tì tẹ́ fi sí ìtọ́lọ̀wọ̀n bá ní ká jẹ́ ni ẹwà òmìnirínà línú sílímà lérọ̀ ọ̀bìl alamin àṣẹ tí wọ́n pa wá ó náà ní ká juwọ́ sẹ́ẹ̀ wálẹ̀ ká jẹ́ mùsùlùmí fún ta ni lirabbil alamin fọba gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run nìkan ló tó yẹn gbà ó náà ní ká torí rẹ̀ ṣe sin Islam. wa aqimu ssalata wattaqu wa huwa alladhi ilayhi tusharun. bá wá jẹ́ mùsùlùmí ẹ máa kírun ìrúdọ̀rọ̀ yẹn lérí lérí gẹ́gẹ́ bí iṣẹ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó rán Mu'adh ọmọ Jabal radiyallahu anhu ó rán lọ sílẹ̀ Yemen wípé kó lọ ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ kó lọ pè wọ́n sójú ọ̀nà tọ́lọ́hún oníṣùgbọ́n mọ̀ wípé àwọn tó lọ ń bá wọn tó fẹ́ lọ bá yẹn àwọn ahlul kitab ni ń tó kọ́kọ́ pè wọ́n sí òun náà ní gbígba Islam pẹ̀lú shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah ìdí èèyàn fi di mùsùlùmí nù anábì níyẹn ni kò kọ́kọ́ máa pariwo tí wọ́n bá ti gbà yẹn wá sọ fún wọn pé ọlọ́run pa wọ́n láṣẹ kán máa kírun ní tó kàrún bí kèfèrí kírun kò ní gba ládàá ẹsẹsáìsì lásán ló ṣe bí kèfèrí gbá àwẹ̀ o lẹ́sàn kankan tí ó gbà ó kàn febi panú bí kèfèrí lọ Mẹ́kà ọlọ́run ò ránṣẹ́ ṣùgbọ́n yóò bí pé kí lórí tí òbí jẹ́ mùsùlùmí tó wà jọgbọ́jà alkiyama lóbi jẹ́ pé al-islam shahadatu an la ilaha illallah wa muhammadu rasulullah òun ni àgbọ̀n táwa kó gbogbo yòókù sínú ní tó fi dá kọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ yóò bá di kèfèrí gbólóhùn yẹn náà ni ó mẹ́hẹ́ nínú ìgbésí ayé yẹn bẹ́ẹ̀ yóò bá sì jẹ́ mùsùlùmí gbólóhùn náà ni ó rẹsẹ̀ wálẹ̀ nínú ìsẹ̀mí èèyàn tá fi lè sọ pé mùsùlùmí lónítọ̀hún bí yẹn bá ti wá dúró wá ní akímù sọ́lá kẹwàá máa kírun ó ti dọ̀ràn yàn wà ní akímù sọ́lá ó dọ̀ràn yàn léyìn lérí torí pé sígà tó wá sígà tó lámùrì ni àṣẹ ni wàl amúrú yaqtadi al-wujub ní apààyàn láṣẹ nǹkan ìntàfẹ́ mú jáde ń bẹ̀ ni pé ó di dandan lé lórí lẹ́lòmíì bá báyàn sọ̀rọ̀ gbà mí pé ṣé mọ̀ràn ni àbáṣe ìmọ̀ràn ni tọ̀ mo lè tẹ̀lé mo sì lè má tẹ̀lé ṣùgbọ́n tó bá láṣẹ ni kò lójú méjì ọ̀kan náà ni pé ṣe nǹkan báyìí o gbúdọ̀ tún ronú ó ti dọ̀rọ̀ yẹn lé ọ lórí ṣùgbọ́n tó bá yẹ pa ìmọ̀ràn ni bó bá wù ọ́ o lè ṣe tó bá sì wù ọ́ o lè má ṣe gbogbo tó lọ́wọ́ ti ní káàkiri alukuran àṣẹ ló bá wa wà ní àkímù sọ́lá ọ̀ràn yẹn kẹ́sì má kírun wátàkù kẹ wá páyà ọlọ́run èso ìrun kíkì yẹn kírun kíkì òun kó pamọ́ bẹ̀rù ọlọ́run sí yín lára bàbá ń kírun bí ò bá sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ irun yẹn náà ò tí ì tẹ̀sùn wọn tó torí pọ́lá wọn bá nínú sọ́lá tata ń ya anil faksha wal munkar irun ta ní kẹ́ẹ̀mọ́ kí yẹn yóò mọ kọ̀ fún yín anil faksha wal munkar ìwà pálapàla. Pala ìwà èérí ìwọ̀n mọ̀ gbàálẹ̀ lọ́wọ́ yín ọlọ́wọ́n bá ní wá tẹ́kù bẹ́ẹ̀ bá ti wá ń kírun ẹ fi bẹ̀rù ọlọ́wọ́n bá kírun bẹ́ẹ̀ bá ti ń kírun ẹ fi irun ṣe gàgá tí yóò kó yín yọ níbi ó pé náà ni a gbogbo yín jọ sí. Si kò sẹ́nìkan tí ó mórí bọ́ ń bẹ̀ a kò yín jọ láyé ń bì ẹ̀yin tẹ́ bá ṣẹ́kù sáyé a kò yín jọ ká tó pa yín rẹ́ nígbà bá tún gbé yín dìde tán ojú kan náà lápò gbóyìn jọ sí ardul mahshar ó náà ní ibi tí orí ilẹ̀ tá yóò parẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ láyé nígbà náà anábìwá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́mọdé káwọ́ sẹ́kù láyé máa ń gbà ní torípa nàbí wa muhammad sallallahu alaihi wasallam ó ní ayé ò ní parẹ́ la taqumu sa'atu illa ala al-ashrar aw ala ashrar an-nas ayé ò ní parẹ́ àfi lérí àwọn ẹni bí kò ní sẹ́ni rí kankan máa ń lẹ̀ mọ́ torí pé jọ́ta yóò parẹ́ gan ìjìyà kan ní lọ́jọ́ náà fẹ́ni tó bá ń bẹ láyé anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní iná yóò wá sẹ́yọ níbuyọ oòrùn yóò máa sẹ́bọ̀ àwọn yóò máa sá yóò máa lé wọn gbogbo yóò máa sá gbogbo eré tó oníkàlùkù wá ń sá oníkàlùkù eh, àwọn kan sábọ̀ ń bí àwọn kan sábọ̀ ń bí ẹnìkan gbogbo yóò máa sábọ̀ ojú kan náà ní gbogbo ẹ ti pàdé o náà ní ardul mahshar gbogbo àwọn tó bá sẹ́kù láyé gbà ní tí o gbọ́n bá wá pàdé ń bẹ̀ ibẹ̀ la yóò wá parẹ́ sí. Si lérí gbogbo àwọn tí bá ń bẹ̀m̀bẹ̀ ọlọ́run yóò kó wa jọ táyé bá fẹ́ tán tá a bá tún dìde nínú sàárè wa yóò tún kó wa jọ níjọ náà kò wá ní sẹ́nìkan tí ò ní wà ńbẹ̀ gbogbo ẹni tó ti wáyé rí tó ti ṣáájú ẹni tó wáyé kẹ́yìn gbogbo wa láàdúró níwájú ọlọ́run ọba níjọ náà wa huwa alladhi ilayhi tuhsharun. ọlọ́run ọba yìí lọ́ba tó ṣe pé ta ní kẹ́ bẹ̀rù ta ní kẹ́ kírun fún òun náà lọ́ba tó ṣe pé ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo lákòóyìn jọ sí. وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم عالم الغيب والشهادة وهو الحكيم الخبير الله وهو الذي خلق السماوات والأرض بالحق ọlọ́run ọba tí ń bá yín sọ̀rọ̀ ó náà lọ́ba tó dá àwọn sánmà kìí ṣe sánmà kan samawat sánmà ẹyọ kan tó di méjì sánmà áánì sánmà méjì sánmà wáàt àwọn sánmà tó pọ̀ ìyẹn túmọ̀ pé sánmà kìí ṣe ọ̀kan méje ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. sallam ló pe sánmà sánmà àkọ́kọ́ ní tó ń bẹ́ẹ̀ sánmà ẹ̀kejì ó ní tó ń bẹ́ẹ̀ gbogbo ń ta wá máa ń rí ní sánmà yẹn lóòrùn ni lóṣùpá ni ní àwọn ìràwọ̀ ni gbogbo planets tọmọlé ẹ̀kọ́ máa ń kà Eh, kìnnì kan Plato Jupiter eh, kìnnì kan kankan gbogbo yẹn pátá sánmà ayé ni gbogbo ẹ̀ sì wà wàlàkọ́dísẹ́ yánà sàmà àdúnìyà bí ma sọ bí ha wájà àlìnà àròjò máa lè ṣàyàfẹ́. ọlọ́ni wọlá kọ́dí sàyẹ̀nà sàmà àdúníyà bímọ sọ̀bí ọlọ́ni gbogbo ràwọ̀ tẹ́ rí yẹn àfisọ̀sọ́ sí sánmà tayé ni sánmà tàkọ́kọ́ oòrùn ó jìnà sáyé fún iye náírà kìíní kan million miles gbogbo ẹ̀ abẹ́ sánmà ayé ló sì wà lóbi jẹ́ pé tó bá ń bẹ nínú plane tó bá tún lè rókè wò sánmà tún bẹ lókè bó tilẹ̀ jẹ́ pé kùrukùru ìgbà mi ń bẹ tó máa rí kùrukùru. Kuru nísàlẹ̀ bí ẹni pé àti ah, jáde kó ní sábà àkọ́kọ́ níbo ló ti jáde ó ti jáde kó bẹ ó ti débẹ̀ gan gbogbo yẹn pátápátá bó ṣe wá rí yẹn gbogbo èkó pátá ọwọ́ àlè mọ́ ju ansẹ̀tì yìí lọ ẹ̀wù ẹ̀wù títì bí wà téèyàn fàlà ló fi jẹ́ pé ó yẹ kéèyàn ó mọ títóbi ọlọ́run gbogbo ń ta wá ń pè nínú ilé ayé tẹ bá rí pé ah, àwọn yẹn pọ̀ níbàdàn àwọn yẹn pọ̀ lẹ́kọ̀ọ́ àwọn yẹn ẹni tó bá wá ń bẹ lókè bí ìgbà tá a da bí oró adìyẹ bí ọkà bàbà tá a dà á lẹ̀ ẹ wà mọ̀ gbà lẹ́pẹ́ yẹn náà lágbára àti pa nǹkan rẹ̀ gan àti pa wọlé rẹ̀ gan rọrùn gbogbo wọn ló jù bá náà lọ ẹnìkan òròkè àlọ́ ló ń gbé ẹnìkan ah, ọ̀nà tí ẹ jí o lọ́nà ọ̀dàròdì ní gbé gbogbo ẹ̀ tó bá wà lókè ọmọ gbogbo ẹ̀ báyìí gbogbo títì tó wọlé bígbà tán fàlà ní gbogbo ẹ̀ lélẹ́yìí ibi tó parí sí náà nìyí ibi tó mi ti tẹ̀lé ó rí láàfin lè mọ̀ wípé tá bá dálé ayé sọ́nà mẹ́ta ìdá kan péré ni ẹ̀dá ń gbé ń bẹ̀ ìdá méjì tó kù omi ni bọ́lọ̀mbá ni ọ̀dà omi ó yá sẹ́sí ẹ̀yọ kan tó kù kò parí ibi tá ń gbé lórílẹ̀ tó tọ́ọ̀dì ẹ̀ omi ni one third níbi tí gbogbo ẹ̀dá ń gbé gbogbo èmi lamẹ́ríkà gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ pọ̀ one third ni ìdá méjì rẹ̀ lomi gbà tọ́lọ̀ ń bá wa sọ wípé ọyá tọ̀ mo fẹ́ sọlá ọyá omi ọyá sàn wọlé gbọ́ parí ẹlòmíì ọwọ́ awo rẹ̀ àmì president àmì kíní níwájú ta ni ṣé níwájú ọlọ́run tí ò náà ní nǹkan kan ṣùgbọ́n ń wò wá níbẹ̀ lóníkàlùkù tó ń ṣe èyí tó wù ọlọ́run ń wò wá báyìí ìwò tó ní ń ṣe ìwòwà tó ní kálukú ń wù ìwò ìgbésẹ̀ tó ń gbé ọlọ́run ọba ni wa huwa alladhi khalaqa as-samawati wal arda bil haqq. wa huwa alladhi khalaqa as-samawati wal arda bil haqq. ọlọ́run ọba ní ohun ọlọ́run lọ́ba tó dá gbogbo sánmà kì ṣe táyé nìkan ni mo dá anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ìrìn tó ń bẹ láàrin sánmà àkọ́kọ́ sí kejì ìrìn ọgọ́rùn-ún méje ọdún ni pẹ̀lú gbogbo tá a bá rí káfírin seven hundred years ní ó fi rìn kó tó dé sánmà kejì gbogbo tó rí kó fi rìn ní tí ó kù sí nìyẹn ìkejì sí kẹta bó ṣe rí nìyẹn tí tó fi dé keje lẹ́yìn ìkeje yẹn odò kan wà ń bẹ lẹ́yìn sánmà keje jíjìn odò yẹn ìrìn seven hundred years ni lórí odò yẹn wà lálẹ́ ara sí ọlọ́wọ́n bá wà ọlọ́wọ́n bá sọ pé wà ká na àríṣòwò alàlùmọ́ ọlọ́ni àlàárà sí wa orí omi ló wà fàyánzúrú kẹfàtà àmàlú ó wá ń wo tí kò wá ń ṣe ẹ̀dá kò bó lè yẹn ti fẹ́ fara pamọ́ bẹ̀ ẹ obi tọ́lọ̀ wọn bá wà ó ń wo gbogbo ẹ̀ tó ní kálukú ń ṣe ọlọ́run ní ohun ọlọ́run òun ló ń dá sánmà méjèèje àti gbogbo tó ń bẹ́ńbẹ́ òun ò gbàyọ̀ǹda lọ́wọ́ ẹnìkankan kóun tó da òun ò wá màtíríà lọ́sọ́dọ̀ ẹnìkankan kóun tó bẹ̀rẹ̀ ló fi jẹ́ kébẹ̀ bá dé kọ́mpìnì kan tó bá yẹ pé ọkọ̀ ni wọ́n ń ṣe ń bẹ̀ ó ṣe é ṣe kó ṣe pé wọ́n ń tò níbẹ̀ ni ọ̀tọ̀ ni kọ́mpìnì tó ń ṣe bátìrì ọ̀tọ̀ ni kọ́mpìnì tó ń ṣe táyà ọ̀tọ̀ ni kọ́mpìnì tó tún ṣe kíni tó ń ṣe jíà wọ́n wà á tó níbi ìkànnì wọ́n wà á sọ pé kọ́mpìnì yìí ṣe ó ṣe káà jáde tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ ọlọ́run tó fẹ́ dá sánmọ̀ pé èèyàn wo sánmọ̀ títí títí pé kí ni substance substance yẹn gan irú material wo ni àmọ́ wo ni ọlọ́run ọba ní àwọn ọlọ́run la ṣe sánmọ̀ bẹ́ẹ̀ bí rere amadin tabarakaladi biyadi ilmulku wala kulli shay'in qadir aladi khalaqa sab'a samawati tibaqa ma tara fi khalqi rahmani min tafawut. فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير bá sọ pé òun ó tó ní fàárí bí ò bá yí ẹ̀yin tẹ́ ẹ̀ bá lágbára ọlọ́run fún yín tẹ́ bá ń jẹ́ tara rẹ̀ ẹni tó dá kò ní ìdíkẹ́ ọ̀sẹ̀ máa sọ pé ẹ̀ sọ dọ́lọ̀ mà ṣèbó ń wo sánmà tá a bá wo sánmà lọ́kàn kún yóò dàbẹ̀ nípò fẹnu kanlẹ̀ lẹ́yìn wa irọ́ sì ni bàbá tún débẹ̀ bí ó ṣe lọ nìyẹn kọlọkọsábú àsàmà wa tí ń tì bá kọ́ ọlọ́wọ́ bá ní mo ṣe sánmà bẹ́ẹ̀ ṣe rí yẹn ìpele méje ni màtàrọ́ fi ìkọlẹ̀kẹ̀ rà ọlọ́wọ́ bá ní òòlera bùjẹkù nínú iṣẹ́ ọlọ́run bó ti wùlẹ̀ kó máa ọ̀rẹ́ bá ní tuntun bá a ṣe ń sọ̀rọ̀ yẹn tuntun sánmọ́ o ìwọ náà o mi ń fọ tó tó ti lu láìjọ tó ti wà ń bẹ̀ èèyàn àmọ́ òun gbà kan pé ah, bóòlù bóyá àgbà tó lu هل ترى من فوت ثم مرجع البصر كرت ọlọ́run ní tuntun wò lẹ́ẹ̀kejì tó tẹ́jú ma tọ́ bá tètè gbójú rẹ kúrò àdánwò ọkọ̀ ojú náà bọ́ bá wò ó pọ̀jù ó rí pọ́ ma lami lójú sí ọlọ́run ọba ní bá ṣe dá nìyẹn àwọn títún wá ń bẹ nú ẹ̀ ńkọ́ bókè ṣe ń bẹ lórílẹ̀ lókè ń bẹ ní sámà jibal kùfùbán ó ń bẹ ní sámà tọkọ òfurufú ọba mọwé rẹ̀ rìn tó bá kọlù yóò jábọ́ òkè ń bẹ tó jẹ́ òkè tọ̀bírin òkè mi ń bẹ ní sámà tó jẹ́ òkè muthalaj alijabalu muthalaj òkè tó ṣe wípé àìsí ló di òkè yẹn gẹ́gẹ́ bó ṣe pé ní desert gbẹ̀yàn bá ń rin desert òkè gidi ń bẹ alijabalu muramalu àwọn náà ń pè ní kufban tó o bá ń kọjá lọ ní desert ó rí pé àgbàtà kọjá arókè kan bí gbàtọ́ bá ń padà àbọ̀ kò ní sókè yẹn ń bẹ̀ mọ́ atẹ́gùn ló gbá àwọn yanrìn jọ yóò gbá àwọn jọ yóò wá lọ kankun bí òkè tó o bá kíyèsí ó rò pókè nígbà tó bá ń padà àbọ̀ ah, kí ṣe bí àgbàlẹ̀ kan ni òkè wà ń bí o ẹni tó bá wá mọ́ rìn desert wọn ni ah, òkè kọ́ atẹ́gùn ló gbá yanrìn jọ yóò wá dàbí òkè. Okay bẹ́ẹ̀ náà ni ní sámà àwọn òkè gangan ń bẹ àwọn yìnyín tó dòkè wọ́n ń bẹ lóòfin jẹ́ pé tí plane bá ń lọ tó bá balẹ̀ péèyàn bá lọ fọwọ́ kàn gbígbóná tí máa ń gbóná kìí ṣe kékeré lóòfin pé tí plane bá já yóò gbiná ni tó bá forí sọ nǹkan yóò gbiná ni torí pé gbígbóná yẹn ó ti kọjá ojú ẹ̀ kó bá lè máa lanu yìnyín kọjá gbígbóná yẹn ó lè jí ó kọjá nǹkan yìí ò ní lè dá dúró ṣùgbọ́n gbà mí ń bẹ tẹ bá ń bẹ ẹ̀ mọ̀ máa ṣe kì kì àwọn nǹkan kan ó ń di lọ́wọ́ nu ṣùgbọ́n látara tí wọ́n ti ṣe síbẹ̀ gbígbóná rẹ̀ yẹn náà it tó náà na mú lọ́wọ́ yóò jọ ọba tó pàwọ́ náà yẹ yẹn mọ́ títóbi ẹyẹ tí bá ń fò ó níbi tẹ́yẹ lè fòdé kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n plane ọ̀la gbò yẹn yóò máa wọnú ẹ̀ ṣùgbọ́n òun náà gbúdọ̀ ṣe gìdọ̀ ló fi jẹ́ kí plane bọ́kọ̀ ṣe ní ojú ọ̀nà náà ni plane náà ní rúùtù bí ò bá gba rúùtù ẹ̀ tó bá ti sọnù àyè mi ń bẹ ní sánmà bọ́kọ̀ òfurufú bá gbabẹ̀ kọjá tálkì àmọ́ ọlọ́wọ́ fìdí òun ò mọ́ ó ń bẹ ó wà confirmed scientifically tó bá lè gbàbẹ̀ kọjá kọ́ gbàgbé pé wọ́n fẹ́ wá plane yẹn wò tún rí mọ́ níbo ló wọlẹ̀ sí àwọn onímọ̀ sáyẹ́nsì tè ní kò yá wọn gan náà ètí plane bá lè kọjá ń bẹ̀ wọn ò tún rí mọ́ ó ń bẹ ní sọ́mà ọlọ́wọ́n bá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ta ló ní ta ló dá láàfin lè mọ̀ pàwọ́ akéré púpọ̀ nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run wá ní o ṣe báyìí àwọn tí ń bá wa ṣe ń kọ́ nígbà tí mi ò pọ̀ ọmọ ọlọ́run jẹ kókùlẹ̀ bímọ tẹ́lẹ̀ òkúlẹ̀ bímọ ọlọ́run wá ń pa kíyèsí wa pé walladhi khalaqa samawati wal ardi bil haqq. wa huwa alladhi khalaqa samawati wal ardi bil haqq. òun lọ́ba tó dá gbogbo tí ń bẹ ní sánmà méjèèje pátápátá àti gbogbo tí ń bẹ ń bẹ léèmà èyí táwa túmọ̀ la sọ yẹn èmi ń bẹ ń bẹ tó lè wípé téèyàn bá rí ẹ̀rọ ọlọ́run ọba yóò bá yẹn èyí ó rí mi bẹ́ igan látara bọ́lọ̀ ń ṣe dá tí wọ́n ń bẹ ní sánmà ìyẹn nìkan kọ́ òun ló ń dá ilẹ̀ ilẹ̀ náà méje ni ọlọ́run jẹ́ kó yẹ wa bẹ́ẹ̀ nínú alukur'an gbogbo tí ń bẹ nínú ilẹ̀ pátá àti gbogbo bọ́lọ́run ọba lè ṣètò ilẹ̀ yẹn bó ṣe fẹ́ tó àti gbogbo tó kó sínú ọlọ́run ọba lòun ló ń dá síbẹ̀ àtijọ́ tó ti wá débẹ̀ ó dijọ́ wo ta gbọ́ nìkan sọ pé òun ló ń dálẹ̀ tí ìbá ṣètò Odùduwà tá máa ń sọ. So táwa náà sì mọ̀ pé tá a bá ti ń sọ náà àwa náà mọ̀ rẹ́rìn sínú pé àlọ́ lélẹ̀ wọ́n wá ń mú adìyẹ wọ́n wá ń fẹsẹ̀ tẹlẹ̀ láti ìfẹ́ wá ní ilé ayé ti wá bà á láti bo síbo bàbá wa ń pa àlọ́ èèyàn ò ní mọ̀ pé ó ń pa àlọ́ bí bí wọn náà bá ti ń sọ ìwọ náà mọ̀ mọ̀ tí gbọ́dọ̀ yóò rí bẹ́ẹ̀ ọlọ́run bá lòun ló ń dá ilẹ̀ òun ló ń dá bó ṣe wà yẹn gbogbo ohun tó ń wá dá bilhak pẹ̀lú òdodo ni kì í ṣeré òun ò ṣeré ẹ̀rì pọ́lọ́ wọn bá ti ó fẹnu àbùkù kan àwọn tí wọ́n sọ ẹ̀sìn déré ọlọ́run náà tún wá ń jẹ́ kó yíwa pé òun ọlọ́run gan òun èé ṣeré òun dá sánmà àti ilẹ̀ bilhaq pẹ̀lú òdodo lòun fi dá ó nídìí kì í ṣe pẹ́lẹ́ lòun ń ṣe kì í ṣe pọ́wọ́ dilẹ̀ lòun fi wá pé ẹjẹ̀ ń wá dá sánmà ẹjẹ̀ ń dálẹ̀ bilhaq ó nídìí tó ń torí ẹ̀ dá àti ilẹ̀ náà. Ah, ọlọ́run ní ọjọ́ níjọ́ náà ọjọ́ tá a sọ wípé káyé mọ́ jáyé mọ́ tí ò sì ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní wáyà ó mọ yakú lókun fàyàkú ọ̀nà bíi méjì àbí mẹ́ta làwọn àfọ onímọ̀ tafsir fi tu wọ́n ní wáyà ó mọ̀. wọ́n ní wáwò yẹn átífù ló jẹ́ wọ́n wá dá wa padà sẹ́yìn gbígbà tọ́lọ́wọ́n bá ní wá ní akímú sọ́látà wà tàkó gbígbà tọ́lọ́wọ́n bá ní ẹ máa kírun ẹ sì páyà ọlọ́run wàyá ó máa ya kú lò ẹ sì tún bẹ̀rù ọjọ́ kan tọ́lọ́wọ́n bá sọ wípé rí bẹ́ẹ̀ tí ò sì ní sàìmọ́ rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n sọ pé káyé mọ́ jáyé mọ́ tí ó sì ní máa jáyé ma lójú ẹsẹ̀ ó ń bẹnu àwọn àkó ní máa tafsir tí wọ́n tù bẹ́ wọ́n ṣe átífù rẹ̀ yẹn lọ síbi wa takó wọ́n ní wá ò yẹn àkímú sọ́látà wa takó hò wa takó yawma yàkó lẹ́kún fa yàkó ó ń bẹ nínú àwọn àfọ onímọ̀ tafsir tí wọ́n tù bẹ́ẹ̀ ó sì ń bẹ nínú àwọn onímọ̀ tafsir tí wọ́n lòún dá dúró ní wípé wàyáwó mà áyé wàdúkúrò ẹ lọ rántí ọjọ́ náà ọjọ́ níjọ́ náà wàyọ́ ọmọ ya kú lókun fàyà kún ọjọ́ níjọ́ tọ́lọ́wọ́n ọba yóò pàṣẹ káyé ó tán tí ó sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ò ní ìṣẹ́ kò tiẹ̀ ní gba ìṣẹ́jú àáyá tọ́lọ́wọ́n bá ti ní kún kó rí bẹ́ẹ̀ fàyà kún yóò sì rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ó ń fi agbára rẹ hàn wá torí pé dídá sánmà àti ilẹ̀ tó dáa náà kì í kú ṣe pọ́lọ̀ wọn bá ń lọ ń sa àmọ̀ kiri nìkan wọ́n wá ń wá bíríkìlà kan tán wá jọjọ́ mọ́ gbogbo tẹ rí yẹn náà kún jebe jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ tọ́lọ́n bá ti ní kún jẹ́bẹ̀ fayakún yóò sì máa jẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà ni tí ò bá ní jẹ́bẹ̀ gbogbo abáṣe jókòó yìí náà èyí tí ń bẹ lára wa ti ń jẹ́mi náà ni máa mí tọ́lọ̀ ń sọ yẹn tọ́ bá ti ní ó yá mọ́ mi mọ́ ó parí náà nìyẹn kò sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọn èyí tako àṣẹ ọlọ́run àwọn ẹ̀dámọ̀ ènìyàn la mọ́ si ṣùgbọ́n lọ́wọ́ sì mọ́ dẹ wálẹ̀ kẹ́mi torí pé bájọ́ gbọdọ̀ àlè sanna furugo lakun ayọ̀ àtàkọ́lá ọlọ́run ní màá rí sẹ́yìn méjèèjì nítorí gbọdọ̀ àlè kìyàmà ènìyàn àtàlìjẹnu ewúrẹ́ yọ lọ ń lọ tiẹ̀ àgùntàn lọ ń lọ tiẹ̀ màálù ó lọ ń lọ bí màálù kan ó pa ọkàn kan ó pa lásán náà ọlọ́run ò ní ìwọ tó bá rí màálù ní ọsá àwọn àgbàlagbà wọ́n ní ọgbọ́ ọgbọ́n làgbàlagbà fi sá fún màálù ẹgbẹ́ ah, màálù ní màbọ̀ yìí ẹ sì máa wo bí ṣe ń bọ̀ wọn ó lè kàn yẹn o bí ṣe ń sọ ohun ìrà ń fọ kọ́mbà ah, àgbàlagbà ẹ tó ń sá bí ṣe ń sọ ohun ohun ah, màálù ọ̀rọ̀ màálù lágbára yọ̀ọ̀rọ̀ àmọ́ yọ̀ọ̀ mọ̀ sún sẹ́yìn bí màálù kàn yẹn pa màálù ò lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ ni kò sá fún màálù tí bá ń bọ̀ ṣùgbọ́n àwọn tó lẹ́jọ́ àwa àtàlìjẹnú ọlọ́láwa ìran méjèèjì nínú ẹ̀dá tó ń dá ọlọ́run ò ní nǹkan kan tí ó bí màláíkà gbogbo màláíkà wọn ò lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run torípọ́ ọlọ́run òkú lẹ̀ dá wọn lórí ìṣẹ́ lọ́run wọn èé ṣẹ́ ẹnìkan ní ikú tí wọ́n ń pa àyàn ń kọ́ iṣẹ́ tá a ran ní jẹ́ńjẹ́ ń tẹ̀lé náà ni àṣẹ ọlọ́run ní tẹ̀lé ṣùgbọ́n ẹ̀dá ọmọ nìyàn àtẹ̀dá àlìjànú àwa méjèèjì yẹn alẹ́jọ́ níwájú ọlọ́run wá ní ẹlọ ọjọ́ níjọ́ náà yawma yaqulu kun fayakun. wa yawma yaqulu kun fayakun. ọlọ́run ọba ní ìjọ́ níjọ́ náà níjọ́ tá a sọ pé káyé mọ́ jáyé mọ́ tá a sọ pé kún má bẹ mọ́ fàyàkún tí ó sì ní bẹ mọ́ ọlọ́run ní ìjọ́ níjọ́ náà. ọlọ́run lè hàn ọlọ́run lódodo lọ́rọ̀ ọlọ́run bó ṣe wíhun náà ni ó ṣe rí ẹni tó bá balaye yóò mọ̀ tó bá ti ṣẹlẹ̀ yóò ní ah ìtọ́lọ̀ sọ ni lóbi jẹ́ pé láyé kanú Qur'an ọlọ́run ọba ní ìdá zulzilati al-ardu zilzalaha. ìdá zulzilati al-ardu zilzalaha. wa akhrajati al-ardu athqalaha. wa akhrajati al-ardu athqalaha. وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها níjọ́ tó ṣe pé zulzilatil adu zilzalaha kódà bí èèyàn bá mọ̀ túmọ̀ rẹ̀ tó o bá gbọ́ zilzala ìyẹn gan náà ti yẹ ká ẹ mọ̀ pé kì í ṣe nǹkan rọrùn ọlọ́run ọba ọlọ́run yóò sẹ̀lẹ́tì ọlọ́run yóò sẹ̀sà gbólóhùn tí yóò gbé ìtumọ̀ gbígbọ́ rẹ̀ lásán yóò gbé tumọ̀ yẹn sínú ámbèlè ń tàṣe kó tó wá gbọ́ tumọ̀ rẹ̀ gan ọlọ́run nífa dámúdámà alẹ́ yìí dámúdámà bẹ́ẹ̀ yẹn ti gbọ́ngẹ́ yẹn ti mọ̀ pé kò lè túmọ̀ sí tó dáa ìdá zuli zilati ó rí pé gbígbà tí nǹkan lọ wájú ń lọ ẹ̀yìn ní zilati aridu zilizalaha ọlọ́run nígbà tí mo bá gbọ̀n yín tí mo mì yín tẹ́ẹ̀sì gba mímì táyé náà mọ̀ pé ayé mì níjọ́ tí gbogbo ẹ̀ bá fẹ́ tán á gbọ̀n gbogbo ẹ̀ tí ó mì lóògùn jẹ́ pẹ́ni tí yẹn bá bá láyé ó jìyà ìyà kan nìyẹn lọ́tọ̀ bó ṣe gbogbo ẹ tí bẹnu sàárè náà yóò mọ́ lọ́rùn ìwọ ti fa ayélẹ̀ náà ó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ wọ́n kárájà ti lẹ́ àrídò àfikọ́ ha gbogbo tí bẹnu sàárè ni ó mọ̀ wú jáde gbogbo tí ń ń bẹ yóò mọ̀ jáde bọ́ta torí pé ti àwọn èèyàn wà máa bira wọn léèrè pé lágbọ́já kí ní ń ṣẹlẹ̀ rí ìyẹn náà ìbí wa náà lájọ rí kí ní wà ń ṣẹlẹ̀ gan àwọn èèyàn máa bira wọn kí ló ń ṣẹlẹ̀ tó fi ń ilẹ̀ ó máa sọ̀rọ̀ níjọ́ náà tuhadithu akhbaraha in tó ń ṣẹlẹ̀ ilẹ̀ ni ó máa sọ pé ah sẹ́yìn ti gbàgbé ni ṣèbó níjọ́ tí mò ń bẹ níjọ́ tí ìsìn ní símọ́ ló ti tó yìí náà. bí a ná bàbá o àlàá. yóò máa jẹ́ yẹ wa wípé ọlọ́run ọba yín ló ránṣẹ́ wà wípé ìwọ ọlẹ̀ ó ti tó báwọn má jẹ́lẹ̀ má ìtọ́lọ̀ ó sọ náà ni ẹ lọ sọ pé wáyé ó mọ ẹ̀yà kó lókún fàyà kún. wáyé ó mọ ẹ̀yà kó lókún. ọjọ́ níjọ́ tọ́lọ́wọ́ ọba sọ pé kí ilẹ̀ mọ́ jẹ́lẹ̀ mọ́ mọ́ jẹ́lẹ̀ mọ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ qawluhul haqq qawluhul òdodo lọ́rọ̀ ọlọ́run bọ́ bá ṣe wí bí ó ṣe rí ọba ní gbogbo tí ń jẹ́ ìjọba gbogbo tí ń jẹ́ gbogbo tí ń jẹ́ kápá ni gbogbo tí ń jẹ́ mo tó ṣe ó ṣe níjọ náà kọ̀sẹ́ni tẹ́nìkan lè consult níjọ́ náà pé àwọn scientist ẹ bá wo kí ni nǹkan tó happen nínú ilẹ̀ kò sí yẹn ọlọ́run ọba níjọ́ ta wíwọ́n láhùn mulk gbogbo tí ń jẹ́ ọlá ẹjọ́ náà gbogbo tí ń jẹ́ kápá ẹjọ́ náà gbogbo ibi tọrọ ó gbó sí níjọ́ náà òun nìkan ló mọ̀ ọlọ́run lòun nìkan lòun ní yahoo mayo fa kò fẹ́ sọ́ọ́. wọ́n dá wọlé múlùkù yahoo mayo òun ọlọ́run ọba nìkan ló ń ní kápá ní ọjọ́ tá a fọn ìwo orúkọ tí ọjọ́ tá yóò parẹ́ tó ń jẹ́ nìyẹn yawma yunfakhu fi s-sur níjọ́ tá a fọn ìwo as-sarafil àwọn màláíkà yóò fọn ìwo tó bá ti fọn ariwo tí ó jáde ń bẹ̀ gbogbo nǹkan yóò dàrú jama àwọn ariwo mi ń bẹ ẹbẹ tí bá gbọ́ etí ó di láyé ìní níta yé yìí ṣe tàlìkì àmọ́ o àwọn ariwo kan ń bẹ ẹbẹ tí bá gbọ́ etí ó di àwọn ariwo kan bá ń bẹ ẹbẹ èèyàn bá gbọ́ lójijì èèyàn paralyze ẹni yóò ní stroke lójú ẹsẹ̀ gbogbo system ara ẹ̀ ni ó dàrú gbogbo èyí tá a wá ń sọ yẹn eré lásán ni lẹ́gbẹ̀ẹ́ ariwo níjọ́ táyọ̀ bá níjáyé mọ́ lóbi jẹ́ pàdé bí sọ wípé ìjọ yẹn gan ìyà kan ni níjọ náà níjọ tó ṣe wípé wàtàrọ̀ náà sàṣùkárọ̀ wà máa ń bí sùkárọ̀ wàlákin àdàbàwà ìṣẹ́dí ọlọ́wọ́n bá ní wàtàdọ́wù dáàtù hamlin hamlaha yàwó máa ترونها تذأل كل مرضعة مرض... مرض... اه كل مرضعة أما أرضعتي اه وتضع ذات كل حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد bẹ́ẹ̀ bá ti fẹ́ máa já náà sí yóò hákùrá ní sórí ṣùgbọ́n máa àwọn tó jókòó náà ń já torí pàlù kùránì wọnú ara wọn ni bàbá ti ń sọ ètò tún jọ èyún yóò wá bọ́lá ti aka làákàyè nìyẹn làákàyè yóò recognize èyí tó bá tún jọ bá fi síbẹ̀ ni o bọ́bá wà ń bẹ̀ gbogbo àyà tó bá ti lè jọ làákàyè yóò mọ recognize ẹ̀ wípé èyí tá a tún àyà kan tún bẹ tó tún jọ àyà kan tún bẹ tó tún jọ hajj ló wà. yàwó mẹ́ta náà ọlọ́run ọba níjọ́ ta náà níjọ́ ta mọ ìjọ́ tí wọ́n náà mọ̀ gbogbo ẹni tó bá lóyún jọ náà oyún yóò sì wálẹ̀ kò yẹ kó se wálé mọ̀ bá lóyún tó bá gbọ́ ariwo tó lágbára àbí tó bá fún ní ìró ara rẹ̀ sì wálẹ̀ ariwo tí ó ṣẹlẹ̀ náà oyún a sì wálẹ̀ lójú ẹsẹ̀ gbogbo ẹni tó gbọ́mọ lọ́wọ́ tí ń fọ́mọ lọ́mú pátá wọ́n gbàgbé ọmọ wọn ẹ wàá máa ráwọn ènìyàn wọn ó mọ ohun ríra bí ẹni tó ti ń pa ọlọ́ní bẹ́ẹ̀ sì ni ọtí ò pa wọn wọn ò mutí. Allah ṣẹ̀dí ọlọ́run ní ìyá ọlọ́run ló le tó bẹ́ẹ̀ níjọ́ náà ìyá ọlọ́run ló tó bẹ́ẹ̀ níjọ́ náà láàfin bẹ̀rẹ̀ lọ ọlọ́run mẹ́jọ bá wa láyé ọlọ́run ọba tó bẹ̀rù jama kéèyàn ó rí kẹ ọlọ́run ló ti dá bọ́lọ̀ bá fẹ́ fìyà jẹ̀yàn inna batusha rabbika lashadid ọlọ́run níyà ọlọ́run ọba ọkọ̀ ojú ẹ̀ ó kọjá téèyàn lè forí pé bó ṣe tó ni la yu'adhibu adhabahu ahad wa la yusiku wasaqahu ahad kò tó lè fi ìyà tọ́lọ́hún fẹ́ tọ́lọ́hún bá fẹ́ fi kò fi rú ẹ̀jẹ̀ ló fi kéré ìbínú ọlọ́run ọlọ́run ọba ta wí níjọ́ tá ariwo ọjọ́ náà èyí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn bọ́ǹbù kan lọ́dún kan tó ṣẹlẹ̀ 2002 tó ṣẹlẹ̀ àwọn èyàn gan tó ti wó ti wọn ò ló mọ́ o tó kàn dún ẹ wo wàhálà ọlọ́run lọ́mọ iye ẹ̀mí tó lọ ọ̀tọ̀ níbi tó ti dún ọ̀tọ̀ níbi tẹ́lómi ti ní stroke àwọn èèyàn ń wo inú ra báyìí wọ́n sì ń kó sínú ra lẹ́kọ̀ọ́ wọ́n ń sá fẹ́mi ara wọn ìràmọ̀ ní òkàlùkù bẹ sínú ra ẹnìkan ti bọ́bẹ̀ tó kú ọ náà tún bọ́bẹ̀ nítorí pé wọ́n gbọ́ ariwo wọ́n ní bọ́ọ̀mù ti dùn àdámọ́ tó lọ́n sì dá wa ńlẹ̀ yorùbá nù kọ́lọ́ wọn sàánú wa ẹgbẹ́lẹ̀ yorùbá ni ní Maiduguri kò lè sẹ́nìkan kan bẹ̀ mọ́ amara wa kò ní í sí ẹnìkan bẹ́ẹ̀ bá tún lọ ọjà Maiduguri ń sìn bí ẹni pé kankan ọ̀sẹ̀ lẹ́nu oníkàlùkù tó máa tajà oníkàlùkù tó máa ṣe fàájì ẹ̀ lọ ọlọ́run mọ bóníkàlùkù ṣe rí tó fi dákó wá síbi tó dá wa sí lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sì nìyí wọn a tún máa tọpinpin rẹ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ilmul ijtima sociology àwọn sociologist wọn a máa wo ibi tí kó wá ń gbé wọn a fi máa dìtámì bí wa kó wá ó ṣe rí kódà kan máa bá ọ gbé tán bá níbo ńlágbájá ń gbé ibi tó ń gbé ní bí wa rẹ̀ ó ṣe rí ni tẹ́ ẹ bá sì tọpinpin bẹ́ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ ẹni tó bá ń gbé desert àwa yorùbá south west àgbé desert thick forest ó wà lọ́dọ̀ wa ń bí abẹ́ẹ̀kọ́ ẹni tó bá ń gbé desert tó ń gbélé òkó irú wọn máa ń láyà ìwọ̀nba náà sì máa bẹ̀rù kú mọ́ kí ló máa ń fà á di wípé bẹ́ẹ̀yàn bá ń lọ ní desert bí kìnìún bá yọ sí ògìjà owó wájú ó lọ kankún kò sí ilé kankan débi ẹ̀dáfọ̀ ẹgbàá mi kò sí kò sí igi kan tó lè sáré gùn nígbà wá sáré títí títí títí kìnìún mú ó pa ẹnìkan escape tó bá dijọ́ kejì tẹ́nìkejì bá ń bọ̀ yóò mú bí nǹkan ṣura kan lọ́wọ́ bí ìdá àyí mọ̀ kìnìún tún lè jáde tó bá wá jáde ibi tóun náà bá gbìyànjú dé bó bá tiẹ̀ pa òun òun náà mọ̀ kó gbìyànjú in táwọn fi láyà nìyẹn bẹ́ẹ̀ bá ráwúsá ti ń ta súyà yóò tún lọ́bẹ kan nínú ìyẹn ò sì sọ wípé dàgídíjàgan ni ìyẹn ò sọ burúkú ni bíbi táwọn ti wá ṣe rí òun ló bí bẹ́ẹ̀ ṣùgbọ́n geographical factor ti wá ń bì bẹ́ẹ̀ yẹn bá sáré súkẹ́súkẹ́ ó rí lè mú gígùn ọba gungi ti ń di ọ padà tí wọ́n ẹ̀rọ ẹgbàá mi arábúlé tí ọmọ ẹgbàá mi àwọn èèyàn jáde wọn òun ló jáwọ́ ọjọ́ lẹ ká sì máa bẹ̀rù kú o. àwọn tí wọ́n bá wà ń bẹ nílẹ̀ òkó wọn a máa nífẹ̀ẹ́ ìjẹ́ olórí hubu siyada walkiyada àdámọ́ni wọn a máa nífẹ̀ẹ́ káwọn ọmọ ẹ̀jẹ̀ olórí nítorí pé bẹ́ẹ̀ bá ti jákin oní ṣáájú ogun bákin ọba wa ní nǹkan kan yóò gbà kó ń lọ gbogbo yín torí pé tí wàhálà bá dé òun lòun ó jáde ṣùgbọ́n wa níbi igi ń bẹ omi ń bẹ nǹkan ọ̀gbìn bẹ àtúrò ní pé kí la tún lè kì bọ́lẹ̀ yìí kí ló tún lè mú jáde àwa máa ṣiṣẹ́ ọpọlọ làwa fi yanjú nínú kákàwọ́ la fi yanjú nínú ká fi ọpọlọ kówó jẹ nínú ká ọpọlọ à ń bẹ lẹ́yìn rẹ à ń bẹ lẹ́yìn rẹ n ò sì síbẹ̀ o a sì ya ojoojú iṣó lọ ṣùgbọ́n ká fọpọlọ ká fi da nǹkan rú àgbìyànjú bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan yẹn làwọn onímọ̀ psychology wọn á fi geographical factor wọn á fi determine character ló fi jẹ́ pé gbàmí ń bẹ aráàlú boni ibà ló ti wá ah, àwọn aráàlú wọn máa ṣe nǹkan báyìí nígbà yẹn bá sì wó láàrin èèyàn mẹ́wàá ó súnmọ́ kó ṣiṣẹ́ láàrin èèyàn mẹ́rin ọlọ́run ọba tó dá wa sáwọn àyè kọ̀ọ̀kan ìrí tọ́lọ́run ọba fi dá wa síbẹ̀ ó yẹ ó sì mọ tóun fẹ́ ṣe fún kó wa ibi tá a ti lọ ọ̀nà ni tó dún lẹ́kọ̀ọ́ ọlọ́lọ́mọ ẹyẹ ẹ̀mí tó ṣòfò alkiamu ọlọ́run ò tí ì dé ariwo yọmọ yóò fakòfè sóòrò níjọ tí a ní kí wọ́n fọn ìwò kí wọ́n fọn ìwò Israfil tó bá fọn pé káyé mọ̀ jáyé mọ̀ níjọ náà ọlọ́run ní ìjọ níjọ náà. ọlọ́run ọba tí ó pàṣẹ ẹjọ́ náà ó náà lọ́ba tó mọ kọ̀kọ̀ òun lọ́ba tó sì mọ́ gbangba kò sí kọ̀kọ̀ lọ́dọ̀ ẹ̀ in tó ṣe ní kọ̀kọ̀ ọlọ́run ọba rí èyí tó ṣe ní gbangba ìkan kò pamọ́ sọ́lọ́run. ọlọ́run ọba yìí wàhùwà alhakim òun lọ́ba tí máa ṣe gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n kò sí nǹkan tọ́lọ́run ọba ṣe dídá tó dá wa síbi tó dá wa sí ọgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dídá tó dá wa haúsá sílẹ̀ òkò ọgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ kíyèsí wípé tá a bá wo tá a bá kọ̀m̀pí ara wa nílẹ̀ Yorùbá ń bí sílẹ̀ Haúsá àwọn onímọ̀ ń lu ọkọ̀ jù sáwà Yorùbá lu ọkọ̀ tó Haúsá báwúsá ò nílé ó bá ti ro yọrọ kọ̀ ṣùgbọ́n nígbà tí nǹkan ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ làwa tó ń rò pé ah, béèyàn bá nílé náà èèyàn lè máa lu ọkọ̀ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá mọ̀mọ́ gbére síta ò tí ma bọ̀ ò tí kọ́lé ó ti lu ọkọ̀ ìròrí àwọn Yorùbá nìyẹn ṣùgbọ́n Haúsá kọ́dà kó máa tàríké tó bá dàda àti rówó kan tùjọ ó rí i pé irinṣẹ́ ni ọkọ̀ yẹn ó jẹ́ fún bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kó lè má rí bẹ́ẹ̀ nítorí wípé àwọn geographical factor wọn àti environmental factors ó dìtámi káwúsó bùkátà nǹkan ọ̀gùn ẹ wo rànkúnmí níbo la rí ẹ kẹ́tẹ́kẹ́tẹ́ níbo ni torí pé yóò ru ẹrù dẹ́sáàtì wọn ò bí ọdá nínú òrùn kó fẹsẹ̀ rìn lórí dẹ́sáàtì yẹn ni yóò ti wá gbóná bó ló ti fẹ́ rìn bùkátà sì béèrè kárìn àbùkátà ká ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbùkátà ká ní rànkúnmí awúsá sì mọ́ ṣòwò sòkò wá ní sí irinṣẹ́ transportation ara àdámọ́ ọmọnìyàn ni ó kúrò láti ibi al-intiqal min makani ila makani akhar káti ibì kan bọ́ síbì kan àdámọ́ ọmọnìyàn nìyẹn in tí ó wà ibi tí ó gbà kọjá yẹn ẹsẹ̀ lásán ò ṣe é máa rin bẹ̀ òun ló bí bó ti wulẹ̀ kó rí bẹ́ẹ̀ bá lọ oko wọn ẹ̀rí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rí ràǹkúnmi tí wọ́n fi máa kó gbogbo àwọn nǹkan yẹn lọ di ìsìn tí wọ́n fi dáko ẹ̀rí gbogbo àwọn nǹkan yẹn ń bẹ ìyẹn ló ti wá mọ́ra nígbà tọkọ wá dé àṣẹ gbọ́pà nílọ́kọ̀ nígbà tó ṣe pé nǹkan ọ̀gùn náà kulẹ̀ mọ́ra ṣùgbọ́n ìtàn táwọn ó máa bá níbí ọ̀nà ẹlẹ́mọ̀ sọ pé ọ̀rọ̀ kìíní kan tó tẹ àkúrẹ́ dó ọ̀fẹsẹ̀ rìn wá àbí ẹ̀sẹ̀ máa gbọ́kọ̀ ọ̀fẹsẹ̀ rìn wá láti ibì kan débi kò gún kẹ́tẹ́kẹ́tẹ́ kògùn rànkúnmí èyí tó jọ mọ́ ọ̀la náà nìyẹn ọ̀làjú ló ṣẹ̀ṣẹ̀ bí ká lu ọkọ̀ ọba nìkan ní gẹṣin nílẹ̀ yorùbá ọba nìkan ní gẹṣin ṣùgbọ́n ojú ti lálẹ́ haúsá kì í ṣolówó nìkan ní ní kẹ́tẹ́kẹ́tẹ́ nínú gbogbo èèyàn ní ní torí pé ìṣẹ̀mí béèrè fún gbogbo àwọn nǹkan yẹn bàbá wa jókòó bàbá wa ń study ẹ̀ á wà á fi find the solution sí Nigerian problems lérí attitude gbogbo wa ọ̀rọ̀ ká lọ jókòó sí kọ́ńfà bá a bá yanjú yẹn a lè kó ẹnu torí pé ṣe sí wa ń agbọ́dọ̀ kọ́kọ́ consider ẹ̀ nature culture wa ò jọra wa bó o láti fẹ́ maintain balance tá a fi ní ṣe àbòsí ṣùgbọ́n ohun tó ní kálukú bá lọ ó súnmọ́ ní tí kó wá bẹ́ẹ̀ jẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọlọ́run ọba ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ọpọlọ ń bẹ làákàyè ń bẹ ní tó lè jẹ́ solution àmọ́ ṣùgbọ́n ní tó lè jẹ́ solution ó lè má yọ owó ṣùgbọ́n tí ò ní jẹ́ solution òun ó mọ owó wá ìyẹn ni gbogbo ó fọwọ́ sí torí pé kó wá náà ó mọ tí ó rí jẹ ń bẹ látara àdé eléyìí ọlọ́run ọba ní alimu ebi wá ṣáádà òun ọlọ́run ọba lòún mọ kọ̀kọ̀ òun sì mọ gbangba kó wá. ìwà àti ìmọ̀lẹ́kọ̀ọ́ mi ọlọ́run ọba yìí alhakimu lọ́lọ́run ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tí í ṣe gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n ni bọ́ ọba dúdú láwọ̀ ó ní hikma ó nídìí tó fi ní kó dúdú bọ́ ọba funfun láwọ̀ ó nídìí tó fi ní kí wọ́n gbanu funfun wáyé ẹlòmíín ó pé ìwọ ọlọ́run ah ó sì á dáhùn sí nàìjíríà báyìí ó sì dáhùn sí amẹ́ríkà hmm? kódà kó ń jọ máa lè ń bẹ̀ ó yẹ kí wọ́n fún yahoo lóyún ni kó ń ṣàjẹ́ sítísìn kọjọ́ mọ bẹ̀ ló ń wá wà nàìjíríà báyìí torí ọtí èkó ń sì báyìí ó yọ lọ́hún tí ò fi dá ọ sí Saudi tó fi dá ọ sí bíi torí pọ́lọ́hún ọba alhakim ọba ọ̀jọ̀gbọ́n ni ọba ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n lọ́lọ́hún alhabir ọba tí nǹkan yé torí pé tá a bá ní alhabir tá a bá tu sọ́ba tí ó fúnni nírò ó wọlé ṣùgbọ́n ìpìlẹ̀ kẹ́lìmọ̀ ẹ̀ yàtọ̀ síra wọn alikabaru ń bẹ alikibura ń bẹ níbo la ti mú khabir tá a bá mu látara khabir tá a bá mu látara khibura a jẹ́ wípé a túmọ̀ rẹ̀ sípò ọlọ́run ọba ọba tó ní khibura ìyẹn túmọ̀ pé ọba tí gbogbo ẹ̀ ti yé kó tó ní a máa ṣe tá a bá mu látara khabar khabir ẹni tí ó fún wa nírò ṣùgbọ́n ká fún nítumọ̀ khibura ó kún ó méjèèjì sínú. Si khabiru lọ́lọ́run ọba tí gbogbo ẹ yé ni oyè ká tó wá èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ oyè yóò tún sọ gbogbo bó ṣe rí ó lágbára kó sọ fún wa torí pé ẹni tó lè fún yàn ní information kò dà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ expert lápèjúwe èèyàn lọ ibì kan èèyàn gbọ́ nǹkan wọ́n wá ní kéèyàn ó wá sọ àpapèjúwe tó súnmọ́ ẹni tó jẹ́ mọlémọlé. Male, male tó ti ní ìrírí nípa bí wọ́n ṣe malé ẹnìkan wá náà ń bẹ òun ọkọ ṣùgbọ́n ó lọ bá àwọn tí wọ́n malé pé téèyàn bá fẹ́ kọ́lé alájà mẹ́ta bóòlù yẹn ṣe máa kọ́ wọ́n wá ń sọ ọ́ fún ọ wá ń kọ́ sílẹ̀ ọkọ̀ sílẹ̀ ìgbà tó wá kọ́ sílẹ̀ ó wá ha sórí wọ́n wá ní kóníkàlùkù wá sọ̀rọ̀ lérí bá a bá fẹ́ kọ́lé alájà mẹ́ta téèyàn bá kíyè sára ẹni tó lọ gbà tó kọ́ lẹ̀ ẹnu rẹ̀ ó dùn fẹ́ẹ̀ ju ẹni tó jẹ́ expert lọ ṣùgbọ́n expert ni ó máa sọ pé bẹ́ẹ̀ ṣe ń kọ́lé yìí lọ tó súnmọ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá gbé dókè òun lélẹ̀ ìyẹn ò ní lè sọ in tó mọ̀ ni pé bí ó sá ti dókè ṣùgbọ́n expert ni ó máa sọ wípé bóun ṣe ń wo yìí kó tó di pé ẹ̀rí lè yìí nǹkan báyìí tẹ́ bá wà kàn bẹ́ẹ̀ bá rẹ ẹ̀rí pé yóò máa sín níbi báyìí nǹkan bẹ́ẹ̀ àbó wo ló ṣe mọ̀ ẹ̀yẹ lọ́wọ́ expert nìyẹn akọ́ṣẹ́mọṣẹ́ nìyẹn ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ yẹn information ló ń fún wa so tá a bá sọ pọ́lọ́ wọn bọ́ ọba tí ó fún wa nírò ẹ̀ ṣe jákùbù ẹ̀ka gbé asilu ishtikok kẹlmọ fọsílà ishtikọkíyà rẹ̀ lọ síbi khibra pé dájúdájú ọlọ́run ọba kabi ọba tí gbogbo ẹ̀ yé ni ńlọlọ ẹni tí nǹkan bá yé ó wà ní best position láti fúnni nírò lérí ẹ̀ tá a bá ti sọ pé expert lèyàn khabiru lèyàn látara khibura information ti wọnú ẹ̀ ṣùgbọ́n èèyàn lè lè fúnni ní information kéèyàn má jẹ́ expert nípa nǹkan náà lóbi jẹ́ pọ́lọ́ wọn ọba al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ni al-khabir ọba tí gbogbo ẹ̀ yé lọ́lọ́run ó ní ìrírí lérí gbogbo tí ń ṣẹlẹ̀ àti tí ó padà máa ṣẹlẹ̀ nínú ìgbésẹ̀ ayé kó wá abẹ́lẹ́ wọn ọba tóbi rẹ̀ ọlọmọsẹ àìsí wa nù ẹni tí ó kẹ níjọ náà abẹlẹ wọn bá ní tóbi rẹ kó má jẹ kára dánwò ìdí kèfèrí lẹ́yìn ìgbà tó ti ṣe wá ní mùsùlùmí rahmatika ya rahman rahimin kalimatani khafifatani ala lisani habibatani salatu wa salam aha alamin òbí tó kú sínú kèfèrí kọ́mọ yẹn má ṣàdúrà gan ni o torí tó bá tún ṣàdúrà yàtọ̀ sí pọ́lọ́hùn ní gbàdúrà yẹn ó ti ti di ẹlẹ́ṣẹ̀ torí pé ntọ́lọ̀ ni ọmọ ìṣe ló ń ṣe so olórí oore tó lè ṣe fún wọn gbà tó ń bẹ láyé náà ni ṣàdúrà fún wọn ọlọ́run bá ń fi wọ́n mọ́nà ọlọ́run bá ń ṣàánú wọn kíkún orí mọ́lẹ̀ Islam sọ wọn tó bá ti lè dákẹ́ wẹ́ńbáyì ò lè ṣàdúrà fún wọn àwọn mọ́sálásí pé tó bá kọ́ pèrún wọ́n kọ́ máa ṣe wọ́n máa dáwákà wọ́n máa gbogbo èèyàn ò sí bẹ́ẹ̀ tí wọ́n bá ti pèrún ẹni tó bá fẹ́ yẹn náà fìlà kan yẹn náà fìlà kan gbé ọ̀nà dúró káṣẹ káwọn kò sí àyè àǹdáwákà ní níbẹ̀ so àwọn nǹkan táwa fi kún un ní lọ́dọ̀ tí wọ́n ń bí ibi tí ò lákọọ́lẹ̀ ọ̀lọ́ àlẹ́ bákan náà ẹni tí ó ti pé ọmọ rẹ̀ ìyá yìí mùsùlùmí níbẹ̀ tó gbọ́ ọmọ tó bí kèfèrí ni wọn ìmọ̀ràn ni pé irú òbí yẹn tó ti mọ bẹ́yìn òun ṣe rí ó yẹ kó ní àkọọ́lẹ̀ wàsíyà eléyìí táwọn sọ yìí náà kọjú ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ ẹja máa kọ wàsíyà yìí ṣe pé ó fẹ́ kú lọ́la <laughs> ọlọ́run ló sì mọ̀ ẹ́ tó kálukú lọ ṣùgbọ́n kéèyàn máa kọ wàsíyà lẹ̀ irú òun yẹn ó tiẹ̀ wàá pọn dandan fún tó ti mọ bẹ́yìn òun ṣe rí ó yẹ kó kọ́lẹ̀ pé bóun bá kú àwọn jàmá mùsùlùmí ni wọ́n ní òkú ọ̀ ó yẹ kó kọ́lẹ̀ bí ò bá wá kọ́ọ́lẹ̀ náà tó bá yẹ pé àwọn mùsùlùmí muslim community ibẹ̀ tá bá strong dáadáa àwọn ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ lé rẹ̀ kódà tó bá gbé dé court àwọn ọmọ yẹn láṣẹ lé wọ́n gbọ́dọ̀ sí ìlànà owó ní ayẹ́kú sí ìlànà islam so gbogbo islamic rights wọ́n á ṣe fún ya gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹtí bàbá rẹ̀ tó kú sínú ẹgbẹ́ ọ̀bọ̀rìṣà táwọn ológun ẹgbẹ́ rẹ̀ wá rí pàwọn fẹ́ gbé wá ní kánmọ́ èwo ló dé èmi nǹkan wọn ni bọ́ ọba jẹ́ lọ fẹ́ ṣe islam fún gan òun ráìtì àti ṣe fún pé kì í ṣe mùsùlùmí so àwọn muslim community bẹ̀ tán strong dáadáa ibi tán bá ní wọ́n fàdé àwọn ni wọ́n ní ráìtì àti sin so ti hádà wà láwà rẹ̀ then ẹni tí kì í kírun tó wá fàyè lẹ̀ tí ń kúrú ṣèkúṣèkú tí máa mú wá ní òun rẹ̀ kírun sí la ọ̀rọ̀ méjì làwọn àfa sọ lérí ẹ̀ ọ̀rọ̀ aláwọ̀ kan ni pé àwọn àfa kan dúró lórí pé ẹni tí ì bá ti kírun kẹfẹ́ rí kó máa kí ségesège o kó máa kí kó máa òròjú òjò kí o kèfèrè ni tó bá rẹ̀ ti pè ní kèfèrè àlékún sílá àwọn àfáà mi sọ pé là pé tó bá ṣe wípé òròjú ni òjò kí i máa ń kí ìfì kátàkàn sí ẹlẹ́ṣẹ̀ tó tóbi ni ṣùgbọ́n fi ṣe kèfèrè ẹlẹ́ẹ̀kejì yìí làwọn a máa ń sábà fara mọ́ wípé ẹ jẹ́ ká gbèdájọ́ òun lórí ẹ̀ pé kì í ṣe kèfèrè ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ láṣẹ pé sáà ń kí ìdà sí máa kí i ṣùgbọ́n ìmáàmù ìmáàmù mọ́sálásí ẹ̀tọ́ ni kí ìmáàmù mọ́sálásí mọ́ kírun sílá tí wọ́n bá tiẹ̀ kírun sílá kankan yìí àwọn kan láti lè jẹ́ kó jẹ́ kọ́ fáwọn míì ní tí ìmáàmù yẹn ṣe lọ́ráìt kó mọ́ kírun sílá kankan wàá wá wọn kan bóyá ara wọn kan tó ń gbá bọ́ọ̀lù ẹ ẹ sàrìwàlá ẹ wá kírun àwọn tó bá dìgbà lága ẹ kírun sí i ṣe lè yìí la so yóò lè máa jẹ́ kàn fún àwọn èèyàn mi so wọ́n á dàgbà wọ́n Now. Now. ẹni tí ó ń kírun tọ́fẹ́ kí zoro tọ́fẹ́ kí asiri tí wọ́n ń kí tọ́fẹ́ kí zoro tán kí asiri lọ́wọ́ so lè jọ ìwọ̀n kó wá fi asiri yẹn ṣe zoro tiẹ̀ àbí nítorí ìbéèrè kọ́ nìyẹn tó bá wá sálámù asiri tiwọn tán bá sálámà asiri tiwọn òun ó kọ̀nsídà asiri yẹn sí súwúrì tiẹ̀ yóò padà wá kí asiri abẹ́ẹ̀kọ́ ó lè ṣe bẹ́ẹ̀ òun dà níyàn zohor ìmáàmù dẹ̀ kí asiri mẹ́rin náà ni ó kì í tán bá ti kí mẹ́rin gan yóò sálámà yóò bá wọn sálámà òun ó wà kí asiri tiẹ̀ ó ń bẹnu àwọn afá tí wọn ò gbá wọlé o ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí ọ̀ àwọn afá mi sọ pé là torí pé ó gbọ́dọ̀ ṣe pa ìmáàmù wa ó ti yàtọ̀ sí ìmáàmù rẹ̀ níbi àníyàn ìmáàmù ń kí asúrì ìwọ ń kí zórí pé ó ti yapa síbi ìmáàmù ìyẹn làwọn àfáà kan dúró lórí tí wọ́n ní là kò lẹ́tọ̀ àwọn àfáà bíi sọ pé là kò yapa ní tó ń pè ní kéèyàn yapa ìmáàmù èèyàn ó ní kí ìmáàmù wà ní sùjúdù kí òun wà nínú ọ̀rọ̀ ìyẹn náà ń pè ní ìlapa nínú ìyapa nínú fíkì sọ aláìhàl ní tó bá fi lè mú wa láyé ànábì sallallahu alaihi wasallam ẹni tó ń kírun ọ̀ranyàn tó sì ń kí lẹ́yìn tó yẹn nẹ́fìlà tánàbí ò sì takò ẹni tó yẹn nẹ́fìlà àníyàn nẹ́fìlà lóní ẹni tó fẹ́ kírun ọ̀ràn yàn àníyàn ọ̀ràn yàn lóní sáníyàn yàtọ̀ àbí yàtọ̀ ànábì ọ̀dẹ̀ sọ pé kò nírun so lóbi jẹ́ pé ágúmẹ́ǹtì àwọn táwọn kọ́ sọ yẹn kò lè wọlé ní tán pè ní yíyapa ìmáàmù òní níbi ìṣesí ìmáàmù wà ń forí kanlẹ̀ ìwọ wà ní rùkú ìmáàmù ọ̀tẹ̀lé ní àtàǹpẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ àfẹ́ mọ̀rọ̀ kó ti yé èèyàn lè ṣe bẹ́ẹ̀ lápèjúwe nísìnyí ẹ fẹ́ kí zúrì iṣẹ́ ọmọ mọ́sálásí ẹnìkan ti kí zúrì tán òun wá yan náfìlà méjì wọn ìwọ bá jọ yẹn bó o ti jọ yẹn nìkan bá ń fọ lásán náfìlà ní náfìlà ewo ní kò fà lásán ó lè jọ yẹn rẹ jawazu sọláàtì lèmọ̀tẹ́rọ́dí khalifa lèmọ̀tánẹ́fẹ̀ ìgbàláyé wà ẹnìkan wọ mọ́tàlásí láyé ànábì sallallahu alayhi wa sallam wọ́n ti kírun tán ó wá fẹ́ kírun tiẹ̀ ànábì wa ní kẹ́nìkan ojọ́ yẹn ẹni yẹn tí ti kírun ànábì ní kẹ́nìkan ojọ́ yẹn kẹ́nìkan yọ kí nígbà tá sì jọ yọ kírun tán wọ́n ní tẹ́ ẹni yẹn ó máa jẹ́ ọ̀ràn yẹn ẹni tó jọ ìrìn tí ó jẹ̀ náfìlà bákan náà sàábì kan wà láyé ànábì sallallahu oníṣì tó máa kírun fáwọn ará ilé rẹ̀ òní máa ń mu àdúgbò ẹ̀ yóò wà ń kọ́ lọ kírun lẹ́yìn ànábì ẹ̀yìn ẹ̀dúró náà tó bá lọ kírun jẹ̀mọ́ lẹ́yìn ànábì yóò wà sá lọ sí òun lè máa mísì jẹ̀mọ́ ẹ̀tà ànábì yóò wà kírun fún wa gbàtà wà á bèrè lọ́wọ́ ànábì bó o ní o ṣe jẹ́ ànábì èyí tó kí lẹ́yìn mi yẹ lọ́rọ̀ yẹn náfìlà ni èyí tó lọ kí ń bẹ̀ àwọn tó sì fẹ́ kí fún ọ̀ràn yẹn làwọn ń kí làwọn afáàfin wa fààyàn wípé ìgbàláàyè ń bẹ onírun ọ̀ràn yẹn lè kírun lẹ́yìn onáfìlà kó dẹ̀ wọlé so olóbi jẹ́ pé kò sí láì fi bẹ̀ tí ọ̀rọ̀ náfìlà bá wa lè rí báwọn à ń pèlè ntàsí ọ̀ràn yẹn ọ̀ràn yẹn méjì so ti yé báwọn ọ̀ràn yẹn ni asiri tán kí ọ̀ràn yẹn ni sùúrù tí wọ́n fẹ́ kí jọ́ ìwọ̀n mẹ́ta mẹ́ta náà ni wọ́n á ti sálámọ̀ tún wọ́n asiri rẹ̀ ìyẹn oníjọ́ máa dàrú ẹlẹ́bí bá jẹ́ kìtán yóò ah kí n bá tún kìtán ẹ tún ní kí n tún kí sùúrù padà kí n tún ẹ dákun ẹ jẹ́ n <laughs> tó wájú ta náà jàre kọ́sà kìtì wọn tán lọ́jọ́ torí pé tó o ní òní jọyìn wọn ọmọ dásúrì rẹ kí àwọn kan tún lè dé kan tún jọyìn rẹ jàmú òdì mélòó ni wọn rárá sílẹ̀ kan náà lódì méjì èyí táwọn àáfàá tí wọ́n fi sí yẹn àwọn àáfàá tó fi sí ò pọ̀ ṣùgbọ́n pé wọn àwọn tó fi sí ò pọ̀ ẹ̀rí la fẹ́ wò kì í ṣe bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ ńbẹ̀ àyè ṣe oní democracy ẹ̀rí tí wọ́n dúró lé lórí yẹn pàápàá jùlọ àfọwà wa Muhammadu sọ́ọ́lì ibn Uthaymin rahmanullah wọ́n ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ sọ ọ̀rọ̀ yẹn ó ní wéètì so yóò dẹ̀ onímú wàhálà lọ́wọ́ àlèmọ́ ṣe báyìí ara wà láwà rẹ̀ mo rò pé mo ti dáhùn mi béèrè yìí ẹ̀yọ̀ kan ẹlẹ́ béèrè kí ni kejì Allah eh, alọ́hù olóko ọlọ́run ṣùgbọ́n èèbó rẹ̀ ni Allah bóníkálukú ṣe ń pè báwọn kálukú ṣe rí ló fà á àwọn òyìnbó táwọn bá ń sọ̀rọ̀ you are very grateful to Almighty Allah báwọn ṣe ń pè nìyẹn Allah Allah Allah tó ti báwọn ṣe ń pè é ahọ́n ní dialect ní láhájà ló ló yàtọ̀ Allahu òrìn lárúbáwá ń pè Allahu tó ti so dialect ló ló yàtọ̀ bí téèyàn bá ń sọ nísìn ẹ̀rí inú èdè o lè sọ pé wọ́n ń pe kíníkan ní taqdim wa ta'khir nínú èdè o lè ní èmi dẹ̀kẹ̀rí àbáwọn mi sọ bẹ́ẹ̀ ó dẹ̀ lé sínú pé èmi kẹ̀dẹ̀ rí ó ti kan síwájú ó ti kan sẹ́yìn ó ti kan síwájú ó ti kan sẹ́yìn sọ wọlé àbí òwọlé àti mọ̀ ń tọ̀ sọ èmi dẹ̀ kẹ̀rí èmi kẹ̀dẹ̀ rí abẹ́ẹ̀kọ́ èmi tó wá ń bẹ tó burú jù yẹn lọ tí ó sì máa túmọ̀ nǹkan kọ̀ọ̀kan tó bá wà níkà rẹ̀ tó bá ń wọlé ó sọ pé mò ń wòde òun wòde abẹ́ẹ̀kọ́ lọ́dọ̀ tó wá ń pè mò ń jáde mò ń jáde ìta ni mò ń lọ kì í ṣe pé mò ń wòde ẹ bá gbé wá kó wò dé à ah, ẹ bá mú nǹkan bọ à ah, òun lọ lé mi so ọ̀rọ̀ èdè bó ṣe rí nìyẹn so allahu allah dialect yìí tó kálukú jẹ environment eh, climate ibi tá wà oríṣiríṣi ó effect lérí language wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so tó wà ní ìlú nìyẹn wallahu alam then wetin n tó dáa jù anabi sallallahu alayhi wa sallam anabi ní la witrani fi layla kò jẹ́ kí wítìrì méjì kó máa wà ní ìrùn ọjọ́ kan bọba kìtàràwì tọ́bálá ni ọ̀rọ̀ pọ̀ àwọn afáàpọ̀ lórí kátúnyàn mi ìbẹ̀tà láì ha bẹ́yàn bá dúró lórí mókì fúnpọ̀ tó fẹ́ yan náà fìlà lóru kó mọ́ ti kì wítìrì ẹ̀ tó bá wá yan tòru tó fẹ́ yan yẹn kó yan wítìrì kàtẹ́ pé mókì fún mọ́tà àbútó ń dóyan rí nìyẹn kó yan kó sọ wítìrì ẹ̀ yẹn di ìdòwò bọ́ba yan wítìrì kan èèyàn máa parí ìrun ojúmọ́ kan pẹ̀lú wítìrì tó ti yé bó ṣe dùn yàwó lọ́wọ́ ṣe wà nínú tó béèrè béèrè ẹjá parí àwọn tí wọ́n ń náwó náà nùsùlù Qur'an nítorí pọ́lọ̀ wọn bá ní náṣẹ́ náà fi lẹ́tọ̀lọ́kọ̀ ṣáà Ramadan ẹlẹ́ni fi mọ́sílẹ̀ èyí tọ́lọ̀ ń sọ ń bẹ̀yẹn lè Qur'an lè nùsùlù Qur'an nùsùlà nùsùlù hu min lawhil ila baitil izza wa min baitil izza ila nabi sallallahu alayhi wa sallam ala hasabil hawadithi wal waqa'i báwọn afọ ulumul quran wọn sọ ní kó sọ̀kalẹ̀ quran ọ̀nà méjì ló pín sí gbogbo quran ló didi ọlọ́run sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ní òrùlẹ̀ látul qadir látinú lawhil mahfuz ọlọ́run sọ sí baitul izza Baitul Izza yẹn náà dàbí Kaaba yìí ni ànábì sọ iye àwọn màláíkà tó ń tàwáfù ẹ̀ lójúmọ́ iye àwọn tó bá ti tàwáfù ẹ̀ lójúmọ́ wọn ò tún tàwáfù ẹ̀ tàbí kìá mọ́ lọ́wọ́ fìdí seventy thousand kọ́ naam seventy thousand lójúmọ́ tó bá tún dọ̀la àwọn seventy thousand tó ní ò tún tàwáfù ẹ̀ tàbí kìá mọ́ lọ́wọ́ tó ẹ wá wo iye àwọn màláíkà so bí Kaaba náà ló ṣe rí ibẹ̀ lọ́lọ́run láti bẹ̀ wá ní jìbìlù tí wọ́n mú wá fànàbì fún twenty three years ní ìbámu sáwọn ìṣẹ̀lẹ̀ ìbámu sáwọn ìṣẹ̀lẹ̀ ìbámu sáwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run fi sọ pé bal huwa qur'anun fi lawhin mahfuz sọlọ́wọ́ jẹ́ pé àfa àkànṣe wá sí ìjọ kan tó ní ah ǹjẹ́ ẹ mọ nǹkan tí ó ju alukurani lọ àwọn èèyàn ní ah, àmọ́ kurani àwọn tó ju kurani lọ ǹjẹ́ ẹ mọ àwọn ò mọ ẹ dín ké kurani ni tẹ́yìn tí ń bá ń ké Kùránì ò bá ké Kùránì yóò yẹ pẹ́rẹ́ ọ̀sẹ́ni tí ó mọ̀ ẹ̀yìn ọ̀hún aláàpá àkíkà ọ̀rọ̀ ìsọkúsọ nìyẹn ṣé bí wọn gbà tí ń bẹ ní Lawhil Mahfuz ṣé kò sí yìí lára ẹ̀ ọlọ́ni bal huwa Qur'anu majid fi lawhin ẹnìkan ò tí ì kà ń gbà náà ọlọ́ni Qur'an alápọ̀nlé ni láti gbà tó ti wà ní Lawhil Mahfuz nígbà tí wọn ò sì ní ìtọ́ba láti bọ́ sẹ́nu kásá sọ nǹkan tẹ́nìkan ò gbọ́ rí ìwọ tó bá mọ̀ pọ̀ bẹ́ẹ̀ sọ tẹ́nìkan ò gbọ́ rí ọmọ iye tí àwò dáadáa tí àtọ̀ lálàáfíà sùmọ́ tó bá mọ̀ pọ̀ fẹ́ máa sọ tẹ́nìkan ò gbọ́ rí tó yẹ pé nú àwọn gàrá ibùkún kan ló ti lọ mọ́rọ̀ ìsọkúsọ ló máa sọ ìsọkúsọ ló máa sọ ìmọ̀ wà tuntun wà tuntun wà tuntun gbà mí ìsọkúsọ lè yẹn sábà máa ń sọ ọ̀rọ̀ ti clear nu Quran ó ti clear nu sunna anabi sallallahu ẹni tó sín lórí ìran tó bá ṣe kò dáa kó ṣe alhamdulillah ṣùgbọ́n tó bá ṣe alhamdulillah ìwọ̀n rẹ̀ ọ̀bà jẹ́ tó ti ìwọ̀n rẹ̀ ọ̀bà jẹ́ ẹni tí wọ́n kírun lọ tani muhammadu rasulullah tani sallallahu alayhi wa sallam ìrun rẹ̀ ọ̀bà jẹ́ àmọ́ kò yẹ kó ṣe kò yẹ kó ṣe tí ọba ṣe kó ṣe inú ṣùgbọ́n tó bá wá ṣe jáde tó ti gùn tó jáde ẹ̀gbọ́n lè mọ́mọ́ tó jáde ìrun rẹ̀ ọ̀bà jẹ́ tó ti hádà wà mo rò pé ìbéèrè ti tán a fi ìbéèrè kan tì lánàá sátúlé ọjọ́ ti ti wá lọ ọjọ́ ti yé ná àlàyé rẹ ọfẹ jù ní ọlọ́run sànù wa ná bóyá ká sọ dọ̀là ń sọ a ti parí tafsir a sọ dọ̀là ń sọ àlà ná a ti parí sọ àlà pẹ̀lú ògbọ́ ọlọ́run mi ò gbọ́ tó bá dọ̀la òun gan náà la ó lè jẹ́ kó ni láàfin ṣe tafsir mọ́ra wọn subhanakallah wa bihamdihi ṣẹlẹ̀ aláàbẹ̀ gbọ́rọ̀.